إن كل محدثة بدعة وكل بدعة ضلالة ثم ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته هذا قسم الله الصلاة التي يجربه أسوأ النبوة محمد وهو آل النبي أو صحابة النبي وبنتم عن شريك ما يجوز بجسد القيامة أبي واقف في كي وبالتالي بكورة إلى رياض الصالحين للإمام أبي زكريا النووي عليه رحمة الله في أنفاسك على الله من السياسة للي باب النهي عن تجديد القبور والبناء عليها بسم الله الرحمن الرحيم قال المسلم رحمه الله تعالى باب النهي عن تجديد القبور والبناء عليها عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يقصف القبر القبر وأن يفعل عليه وأن يبنى عليه رواه مسلم باب التجديد التحريم لباقي العبد من تجديده عن جابر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أيما عبد علق فقد برئت منه ظلما رواه مسلم وعن وعن وعن النبي صلى الله عليه وسلم اذا حلق العبد لم تقبل له الصلاه رواه مسلم وفي الروايه فقد كفر باب تحريم الشفاعه سبع الحدود قال الله تعالى الجارية والجاري فدين كل واحد منهما مئة جلدة ولا تعتدكم بهما رقبة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وعن عائشة رضي الله عنها أن قريشا أنهم شأن المرأة شأن المرأة المجهولية التي طرحت فقالوا من يكلم فيها رسول الله صلى الله عليه وسلم فقالوا ومن يجتر عليه إلا أسامة من اسم رسول الله صلى الله عليه وسلم فقدمه الإنسان ببقاء رسول الله صلى الله عليه وسلم أتشكر في حق من شرور الله تعالى ثم قال ثم اختلط قطنا ثم قال انما اهلك الذين قبلكم انهم كانوا اذا ترك اذا ترك فيهم فيهم الشريف تركوه واذا صاف فيهم الصحيح أقام عليه الحد واسم الله وأين الله لو أن فاطمة بنت محمد طرفت لقطعت يدها بطرف عليه وفي رواية فضربت على رسول الله صلى الله عليه وسلم فقال أتشفع في من حدود الله قال رسالة استغفر لي يا رسول الله استغفر لي يا رسول الله قال ثم أنا وتلك الفرحة فقلت حتى نفسها نعم الذي أسلم قيل سلع رياض الصالحين أو يشرك بها إخوان هي إخوان الذي الإمام النووي رحمه الله تعالى نجم قتل الزراعي التعليل جيده nípa pé èèwọ̀ ni kí a lọ ìjòkó sí orí sàárì èèwọ̀ ni bóyá tàbí tí àbí ìfowópamọ́ ti síta pé ọmọ ìjòkó lè lérí ìwọ̀n ni. nípa ọ̀rọ̀ sàárì yẹn náà ti a tó lọ bá kíkà síra yẹn náà lórí èlé. الإمام النووي في باب النهي عن تشكيك القبور والبناء عليها في ولي أقوى عن التكذيب في القبور أمر ليكون سليم يدع قد يدع قد تصاري والبناء عليها بقنا في ولي في يوم من سليم سليم لوري أي إيه نجاتي ولي nǹkan tí ó ń ṣẹlẹ̀ nílùú yìí ń ṣẹlẹ̀ nílùú yìí torí àwọn sàmì máa ń tẹ̀sí tó máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí níbòmí ẹ̀rí pé káwọn máa ń sọ pé ákùnrin ah, yìí kì í ṣẹlẹ̀ lọ́dọ̀ tó wá ní ẹ̀ ní ilẹ̀ lágbọ́n pàtàkì jùlọ bí o Sudan òṣèlú rẹ̀ ní Saudi ọlọ́run òṣèlú tó rò ló sí láéláé ó ti ṣẹlẹ̀ rí sàwọ́dé náà pé tó ń lè sáré tí wọ́n ti kọ́ àwọn ilé létàrí rẹ̀ lélẹ́rí. àwọn gbàgbọ́ wọn padà gbé àwọn afá tó ń náà dìde ní sàwọ́dé wọ́n gbìyànjú wọ́n gbogbo àwọn kan yẹn gbogbo àwọn ilé tó ń kọ́ létàrí lélẹ́rí wọ́n gbogbo wọ́n sì gbogbo sàrí yẹn náà tó lẹ̀. ọlọ́run ti kọ ìlú yẹn mọ́ ìlú òfin jẹ́ ìlú kọ̀ọ̀kan balẹ̀. ṣẹ́rù sudan kíní ọ̀pọ̀ burúkú ni kódà burúkú tó wọ̀ ọ̀nà ètò tẹ máa ń wo ilé ní báyìí ẹrù pé mọ́ṣáláṣí ni ìgbà tẹ́ bá ti wọ ẹ̀ báyìí ẹrù pé àárẹ̀ ni wọ́n ti síbẹ̀ wọ́n akọyọ́ gbarúurú wọ́n sì fi dóòmù níṣẹ́ yẹ dóòmù ní kíní òkú tó ti wọ́n ti lọ́gbọ́dọ̀ wọn kódà ní wọ́n fi fúláàgì sílẹ̀ lókè tẹ́lá wọlé omi lọ láì wọ́n ti tòlè kan ní ìjà lọ́dọ̀ ọ̀lẹ́yà ní sudan alọ́wọ́. àwọn oríṣiríṣi àwọn sàárè rẹ̀ rè. tó bẹ́ẹ̀ ni àwọn àdúgbò kọ̀ọ̀kan náà lẹ́sìn lọ rẹ̀ nìyẹn. tí o bí ẹrù tó mọ́sálásí ní sàárè ni náà ni ó wà níbẹ̀. tọ́ irú rẹ̀ náà wá ń bẹ ní àwùjọ tiwa náà ní Ìlọrin ní àìlú tí wọ́n kọ́ sàárè tí wọ́n kò ní ọ̀dà tí wọ́n paná sí ọlọ́ọ̀yì ìlànà yìí ẹ̀rí pé mo síra láti ń ka yìí mo síra láti ń ka yìí. Ṣẹ̀kú ọ̀pọ̀ ní kí wọ́n ṣe wá àdúgbò kí ẹni mo fẹ́ tájẹ́ àwọn lábẹ́rẹ́ lónìí. Ẹ wípé ní sọ fáànù ọ̀sùn wọn lónìí. Àmọ́ síra ká ń ká lọ síra tó gbajúmọ̀ náà ni. Síra tó gbajúmọ̀ ni sọ ọ̀rọ̀ lẹ́yìn sọ̀rọ̀ àtẹ̀sẹ́lá lùsèré kìí ti sí ọ̀rọ̀ sí àníwọ́yá bàríkù ní àdíkèké bàríkù àwọn àdísọ́lá àti àlè. ohun tó dáa jù òun pé bí ọ̀rọ̀ yìí bá fẹ́ wo má bá fẹ́ wo má bóyá nìyẹn jẹ́ olówó ni kò jẹ́ káwọn olówó bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìí káwọn kọ́dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ó sàn Ìlọrin kò ṣe jíjẹ́ báyẹn pípé àrùn ṣe kàrí àrùn kọ́lélé lérí àrùn pamẹ́sì ní ti ilé apá ńlá ńlá ń gbé lọ rí ni pé wọ́n ní káàkiri ibẹ̀ ni wọ́n tó lọ ṣe àwọn èèyàn sábà ti kú sí gbélé kọ̀ọ̀kan sí máa ń ní ènìyàn. ìgbà tó yá tó ti pé ìròyìn ọ̀rọ̀ àwọn onígun bí àwọn sáwí tó dé tó ilẹ̀ ní wàhálà tó ń bẹ̀rẹ̀ làwọn kan yìí ti ń jáde bọ̀ wá ní ìgbésẹ̀ ìgbésẹ̀ díẹ̀. tó lẹ́yìn ọjọ́ ní ìyàwó á ṣẹlẹ̀ lásán tó yẹ kí àwọn ẹlọ́dẹ ń wo àwọn ìgbìkan ní north tí wọ́n ti ń bẹ̀rẹ̀ èèyàn àtàlẹ́ là ń kọ́ tó àwọn èèyàn wá ní wọ́n á ní náà ni tí àwọn bá ń ṣàlàyé pé ẹni tó máa ń fa burú àwọn láì àìmọ̀ ni ẹni tó ń kéwò ó ti dá láìmọ̀ nípa ọ̀rẹ́ tó ó lè gbọ́ tó àmọ́ ọ̀rẹ́ ẹ̀sìn rẹ̀ ò ní iye kéwù lè kọ́ lọ́kàn náà irú ọ̀pọ̀ ní kí ọmọ tó ọ̀tọ̀ ní kẹ́kọ̀ọ́ lè yọ̀ ọ́ ẹni ní ọlọ́wọ́ parí lè dìbò yọ pa tó ẹ̀sìn ọlọ́wọ́ kò yẹ ìjọ tó bá lọ sí òun yẹn tẹ́tẹ́ lọ́wọ́ yìí ìjọ tó bá nílò kan yẹn yóò pé á yóò rẹ̀ ń dánwò yìí kò ní sọ pé á ah, èmi ló mú irú ẹ̀ lọlé kí àárò tó lè torí olé ìtúlù tó wà náà tó ti lọ àti ó pàtàkì àwọn ẹni ọlọ́run yàrá tó báyìí àná tí ó bá ti yé ló lè pé á ah, ó ti lẹ̀ dánwò yàrá yìí kò ní dé fọwọ́ wá pé àwọn ọ̀dọ́ lulẹ̀ wò ní ìlú tàwọn náà. كيفية العدوان البرية جابر بن عبد الله هنا يعقوب حديث سياق رضي الله عنه قال إن النبي صلى الله عليه وسلم صلى في لنا رسول الله صلى الله عليه وسلم حديث أبو تحصيل الجلوس عن القبر نبت علم الناس kíkẹ́ èèwọ̀ ní ká máa jòkó lórí ìtàrí sọ ìjòkó lórí ìtàrí òun ni pé pé èèyàn ti kú sínú yàrá àbáwọn ilé yóò ti kú sínú yàrá wọn wọ́n ti kú sí ẹ̀yìn òkùnlé àmọ́ òkú yẹn jọ ó lójú pé kí wọ́n ti dé lọ́wọ́ ìdí jòkó sílẹ̀ ó jòkó sí. kọ́lẹ̀ ìdílé ìwọ̀n wà lára wúlọ́ọ̀ ráwọ̀ lè nínú pé tààrí ní ọ̀gbẹ́ tó sọ pé ráwọ̀ lè fún ọ. Bàtí lè tó tààrí àlẹ́ ìfọ̀bọ́ ẹ̀fẹ́ náà. Àlẹ́ mi ó sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀lẹ́ ń bá rí ọkọ̀ bírí ọ̀rọ̀ ọkọ̀ tó nínú ẹ̀yà ọ̀bẹ̀ sẹ́mi. Àlẹ́ mi ní láàrin nígbà ilẹ̀ yìí àti tààrí ilẹ̀ yìí àbàtà àlìjẹ́nà ni. Tó àlẹ́ bá tó yí wọ́n máa pe sàlẹ rẹ ńláwọ torí eléyìí níta lè di ọdún tí kò ló ṣe mà ìgbé ẹmọ ipò táwọn yẹn wà lọ́dọ̀ náà. Sọ̀lẹ́ sọ̀gbọ́n àtọ́rẹ̀ wọn ní pé ìlà ẹ̀ ń yẹ ìdílẹ́ta fún àlẹ́ àjàmọ̀ sí. Àlẹ́ ti ní kẹ́ ẹ jòkó lórí ògbóná tí ògbóná yẹn lọ sí orí ìgbà tó bá inú òjò ní jẹ́ báwọn. فتحرق ثيابه كي إلى يقوى جوا دوره فتخلق إلى جلده كي iná yẹn kó tún jó bí ara ojú látọ ojú lára alẹ́bí fẹ́yìnlò lẹ́wọ́ ní àìyẹ́ ti ní ta àyà kọ́bìrì alẹ́bí ọ̀dà fún mùsùlùmí ti kó pépé orí sàárè nílò kúlẹ̀ lọ pẹ̀lú tó tọ̀ bá rí tó jòkó mọ́ tó wá jẹ́ tóbi tó jòkó sí ni ibi ògún náà lọ ráyè tó jòkó sí ní tẹ̀sí ló fi jòkó sí ibi sàárè àlejò ni kí ló jòkó lórí náà kí ló ti lọ jó yàn ọjà ni kí ló lọ sí jòkó sí ibi sàárè pé àdéhùn yìí dàrẹ́ fún wa wípé èèwọ̀ nǹkan burúkú gbá náà ni kí ló ní tó fi ti lọ lọ sí nínú sàárè ìfọwọ́ lọ tó a fẹ́yàn lọ síbi sàárè mọ́tòbára ẹ̀ lórí rẹ̀ ìyá ọ̀ ìyẹn yàtọ̀ ìyẹn wá jòkó síbẹ̀ wọ́n á lọ wọn gba bàrẹ́kì nínú nínú níbi sàárè àwọn olùdíje òkú síbẹ̀ àwọn ìjòkó lé lórí àti kékeré ẹni ti bàájì ìyẹn tó ń jòkó lé láwọn ẹ̀sìn máa ń jòkó lé jẹ́gbọ́n jòkó tó lè lẹ́lẹ̀ wá ní pé orí sàárè lè ń jòkó sí alẹ́ sọ̀rọ̀ sọ́lá ní ìsọ̀rọ̀ ìgbà. ẹlẹ́gbẹ̀ẹ́ wa ni pé àkùkọ kí èèyàn máa tẹ̀síwèsò ògbóòrò kí wọ́n fi ọ̀dà fún ara tààrí bákan náà wọ́n ti náà wọ́n àrí ìhà tí wọ́n kọ́ ní tààrí ìrírí wọ́n kọ́ ilé ilé tààrí ọmọ nǹkan lè lérí bóyá ilé kọ́lẹ̀ ní kọ́ọ̀tì aṣọ lẹ́yìn dáàbò àbí wọ́n sí tààrí ìgbòrú ẹ̀ náà wọ̀ ìgbè náà àrí ìhà. Ní sí ìsìlámù sáà ni pé ìsìláàmù rẹ̀ ṣe ẹ̀sìn tí máa ń pàtàkì kàárẹ̀. Gbogbo kí ni ara tí ó dá ẹbọ kalẹ̀ lórí ayé òun náà ní ìpàtàkì kàárẹ̀ yìí. Jáde ló máa tó mọ́ ọ̀gbìn ọmọ rẹ̀ kọ́. Onílànà kúrò wọ ìfọ́lá tẹ́lẹ̀ kọ́. A ń yí ìjà pípọ̀ kọ́ bùrù kí ọmọ kò tààrí ìlú ọ̀dà. وأن يقعد عليه kí ọ̀rọ̀ jòkó létà rè ànábì kọ́ wà á ń yíwú náà àlẹ́ yìí bákan náà kí o tó máa kọ́ ilé létà rè lórí. sọ̀rọ̀ ànábì kọ́ torí pé kí ni tẹ bá ti kọ́lé lórí àwọn yóò ti lọ pàtàkì rẹ̀ báyọ̀ bá wá pàtàkì rẹ̀ kò sí ní ọ̀rọ̀ ìfẹ̀lẹ̀ sí bí ẹ lọ ẹ̀bọ pẹ̀lú ọlọ́run. tó ẹ̀pọ̀ sì ní ntọ́lọ́mọ bá kórìíra jù ní tó máa ń dá ìpínlẹ̀ kalẹ̀ ọmọ ń darí ooru ọmọ ń darí jẹ́ sókè ọmọ gbé agbára kí ọmọ gbé ti pàtàkì jẹ́ gbẹ́gbọ́lọ́run kí ọmọ gbogbo sàárè. Tòótọ́ aburú ti lè pé ẹ máa ń kí ẹni ẹ ń bá nínú sàárè. Òtún tó lọ yóò ṣèlérí tó wà èèyàn tó ju èèyàn ní pípáyà sí ìyẹn gbọ́dọ̀ tó kó máa rí ẹ̀fún àmọ́ sẹ́nu yìí báyìí tí wọ́n sáré rẹ̀. ìyẹn ni wọ́n fẹ́ ní ọlọ́run ni ó jẹ́ pé wà láì tọ́lọ́ ọba bí wọ́n ti rè. tó ẹ̀ kúkú mà ẹ̀ mà tó ní mùsùlùmí ó gbọ́dọ̀ tó jẹ́ ọmọ ara rẹ̀. ẹlòmíì tó ń jẹ́ àwọn èèyàn dáadáa lọ́dọ̀ ọlọ́run tó tún yẹ dáadáa náà ni àmọ́ ẹnu يجب أن يجب على جوف الله اللهم إلا أن كل ما تقول على جوف الله أصابه جوف الشيء عليه iṣẹ́ pé ẹ gbọ́dọ̀ ìfẹ́rù sọ́lá yìí o máa fẹ́ yọmọ yẹn lẹ̀ wá gbọ́rọ̀ lẹ́nu ọ̀dẹ̀ dára kúrò àtúnú sàárè rẹ̀ òun náà ní gbogbo ẹ tó bá nílò àwùjọ báyìí nílé sàárè iṣẹ́ nǹkan náà sí sàárè iṣẹ́ ńlá bọ́ọ̀bù tí ẹ̀ ń máa sẹ́sán pọ́lé lérí ẹ ti wò pẹ̀lú wọn pé wọ́n pọ́n lọ yìí kọ́dà àdúgbò wà ní ìlú ga tó orí pé ọ̀kẹ́ wà láàyè ìdí ń jẹ́ òdodo ọ̀rọ̀ lásán fún wa yìí àríkàlẹ́kọ̀ọ́ mọ́sálà láńkà yìí tó ká jẹ́ ọkùnrin bẹ́ẹ̀ o jẹ́ ọkùnrin bẹ́ẹ̀ o kí ni òbí kẹ́kọ̀ọ́ وما الفخر في حكم الرميم وإنما فخار الذي يبغي فخار بنفسه تركيني ما فوش عن الخنيا هناك كثير بينهم وكثير فقر له الله nǹkan jẹ nítorí ẹ̀ ń bára ra pàdé gan-an tí ẹ̀tọ́ ọlọ́run kọ́ mi kí á pè é. الذي لا الذي يوصف الذي يوصف عليه الصلاة والسلام مبارك في الساعة وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونصرا آية مكاين àlẹ́sọ̀ ọlọ́pàá fi rẹ̀ tó gbójú àwọn márùn-ún yìí ẹni ọlọ́run ni wọn. àpẹẹrẹ àwòláyé ìsáàdù sọ àìsàn ẹrù lóró fẹ́jẹ́ ní sọ́rọ̀ fẹ́ràn wọn. ó kílẹ̀ ọ̀rọ̀ wo rújú rárẹ̀ ní lóko wọn lẹ àgbọ̀n lóko wọn lẹ ìgbà tó kú tán àwọn ẹni wọn wọn láì pé wọn pé ah, àwọn ẹni rẹ wọn lọ yìí. nítorí wọn ń ṣe ni pé tó bá ní kọjá ní tí wọ́n sin àwọn ẹni yẹn sí àwọn ẹni rẹ̀ àwọn ọ̀gbẹ̀dẹ̀ lọ́wọ́ kan dúró ni fún àwọn agbóhùnsáré yẹn tó fún áá àwọn èèyàn rẹ̀ wọ́n ti lọ náà tó bá ní wọ́n kàn délé lọ́wọ́ kan dúró náà ni táwọn èèyàn rẹ̀ sẹ̀fá rẹ̀ lọ́sẹ̀ lọ sí kí ẹ bá rí àwọn àgbàlagbà mí náà nìkan tó lè bá kọjá lé àwọn afẹ́rẹ́ ẹ̀rọ bí ìdókòwò ara rẹ̀ máa wọ́n bí sí àbáyé àwọn ọmọ ìṣòro yìí. Fọ́lẹ̀ lórí wa kọjá ní afáàlú yọ̀rọ̀ àkóbá tó máa bàlá kan tó bá fẹ́ wọ́n máa gbolé wa báyìí fún kóbá àwọn aláàbí yìí. Tó bá jáde sí ọ̀hún tó ń tọ́jà àwọn kalẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wọ́n. So kí láwọn oge wọ́n pàtàkì àwọn àfà bọ́lá àwọn bọ̀ àwọn àfà yìí. Ìlú ẹ̀ náà làwọn ènìyàn náà wọ́n á ń ṣe àlẹ́sọ̀ wà sọ́lá léke kọ́kọ́ kọ́ máa ń dúró síbẹ̀ ìgbà tó yá ó pé á táwọn bá lọ tán àwọn ènìyàn ní máa rántí àwọn ènìyàn yìí o wọ́n gbàgbé wọn ohun tó tẹ̀lé ni pé ẹgbẹ́ ká kọ́ńtàmì sílẹ̀ ilé kọ́ńtàmì tó kó bọ́ ibi bàbá ti rẹ́rìn yìí tó ń dábàá ti sàárè yẹn lẹ̀ bàbá yàtọ̀ ní ìlú yóò tó àwọn èèyàn gbàgbé àwọn ènìyàn bá wọn ní ẹ bá wa gbọ́ èrè wọ́n sì lè bí àwọn ènìyàn ṣe rí gẹ́gẹ́ wọ́n sì mọ̀ ọ́n kalẹ̀ sí ojú ibi tí wọ́n kú sí. àmọ́ táwọn fi mọ̀ kalẹ̀ ní pé wọ́n wò pé àwọn kẹ̀kẹ́ lọ sí wọn lásán ni. àlẹ́ sọ̀rọ̀ ọ̀sọ́dọ̀ pé pé ọ̀lẹ́mọ̀ akọ́rẹ́ ahmed mọ̀lúsí ẹ̀rẹ́ ẹ̀ ìgbà tí ọjọ́ mọ́ torí pé àwọn ènìyàn ní ìmọ̀ nípa ìdárẹ́bọ̀ náà má àwọn èèyàn bẹ́ẹ̀ bọ̀ mà má ẹ̀yìn tí mo sọ lẹ́yìn pé ìyẹn lè máa kéwú kéèké máa yè màlá ìyẹn lè máa kéwú tí ó máa fa tí ó máa fa kéwú ní ìdí kúrò ní bọ́lá bá wá àbẹ́ tí ọlọ́run ò ní yé kúrò nínú ẹnu wọn lọ́pọ̀ jù ní wọn lọ́pọ̀ jù ẹnu sì ní ẹ̀sìn ọlọ́run lè yé olè ọmọ kéwú tó ìyẹn ni báyìí bó ló ti kà á pọ̀ kó ló ń ka nínú ni ẹlòmíì ló ń gbọ́ wà sí mi tí mo gbọ́ pé ìjọba yọ̀ dá tó ẹ̀jọ́ náà wù yé lọ. irú ẹni yẹn tó bá rí àwọn àtàkàtà lórí ẹ̀ ayé òní jọ lójú kó lè mú ọ̀wájú mi. òun ni pé alẹ́ sọ ọmọ wọn àìsàn náà nígbà tó fẹ́ tó ti kò sí màmá ní pàtà òbí ìdí wọn jẹ́ mọ̀ wọn láàrín màmá lókìjà wọn bá tó ń sin àwọn àwọn àwọn òkà yìí ẹni ọlọ́run ni wọ́n máa tó máa tó wọ́n látara pé ni ṣètọ́ tó máa bá wọn yẹn ṣètọ́ ní àá ẹ̀yìn ọ̀mọ táwọn bàbá yẹn máa ń lo lórí ìfún mi ọlọ́run ọ̀mọ wọn ni ó kẹ́rọ ìyàwó kan náà ni bàbá wa dà bàbá tó wá bàbá yẹn bùtà bàbá yẹn ó àti bàbá náà tóra ó ní àwọn ọmọ rẹ̀ àá kẹ́rẹ́ tí ìṣòro bá ti bá wọn tọ́lá fẹ́ tọrọ nǹkan ọ̀dọ́ wọn lẹ́sìn máa ń tọrọ rẹ̀ ẹ máa lọ bẹ̀rẹ̀ máa a bọ́ ti bẹ̀rẹ̀ lórí ayé lọ. tó náà ní kí ọmọ lọ síbi sàárè lọ lè bẹ lọ́run oṣù yẹn lẹ́bọ̀. kọ́ wá jẹ́ pẹ́tọ̀ ọ̀dà ọlọ́run lọ lè ń bẹ̀ bẹ́ẹ̀ mo náà lọ́ọ́ torí wà sí àlẹ́ṣẹ́ tẹ́ẹ̀tì ó padà débi ẹ̀bọ̀ lọ. ìyẹn ti ń fi ọwọ́ rí ẹ̀bọ̀. tẹ́ẹ̀tì rẹ́ẹ̀mì àìpè wọn So, ẹtì òun ti ń go kẹ̀kẹ́ ẹbọ tó gbé ọdẹ díẹ̀ tó kó bá lè kó bá lọ à ń lọ pé tọ́ àfàlàbọ̀dé amọ̀dé ìṣòro mi rèé o ìyẹn dẹ́rẹ́ wọ̀ ni ìyẹn dẹ́rẹ́ pẹ̀lú ọlọ́run tó òun náà ní pé ẹni bá wò lónìí nínú àwọn èèyàn tí ń wá sí ìsàárè tí à ń pọ́n lé àwọn ìsàárè tí à ń pọ́n lé yìí ṣé kò sí ẹni tí wọ́n ń sọ bẹ́ẹ̀ jáde tí kò sí wàlúwà ẹ̀ wà ọ̀wà ó dàrú tàbí tí wọ́n ọ̀sán lọ́sí tí wọ́n ọ̀dà tó bò pé wọ́n sọ̀rọ̀ níta ní àwọn ẹni ọlọ́run tògbà tó gan sọ́nà òfin ní kí ẹran wọn ti fún àwọn kan náà wáyé wà ní nínú sílẹ̀ kò sílẹ̀ wà náà tí wọ́n ń lọ àwẹ̀. tó lọ gbọ́ tó mọ̀ tó lẹ́nu àwọn aṣáájú ẹ̀yìn àgbàlagbà ní ìdàpọ̀ àgbàlagbà ṣé ọjọ́ náà wọn àfa ńlá kan la yéré wọn la olú kan aṣáájú lérí ọ̀rọ̀ yìí ẹ̀wọ̀n kan kéde àpẹẹrẹ tó lòun sábẹ̀ bí ọ̀ṣun ìdí òkú ìdí ọ̀bàtálá kí ni ẹgbẹ́ ń bí bàtọ́ bá pọ̀lọpọ̀lọ wa wò ọ̀lẹ́ yìí ọ̀lá ìyàtọ̀ bẹ́ẹ̀ ti ìdí ẹ̀ torí pé kí ni tẹ bá lè wádìí àwọn òkú yìí náà kábẹ̀ ní pé ẹ̀ màkùnlé wọn eré rẹ̀ kan ní irin àbíkí ní kẹfẹ́ tó kalẹ̀ ẹ̀ irin ní mo lọ́ti yọ láti mú lẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run kọ́ni ẹ̀dọ́ ọlọ́run mi kí ṣe tọ́nu kẹfẹ́ kò nílẹ̀ ọ̀ṣun tòwódò ẹ̀dọ́ ọlọ́run kọ́ni láti ẹ̀kú pé àwọn ìtàn rẹ̀ ẹ̀ mọ̀ wáyé ìtàn ìpínlẹ̀ rẹ̀ káàkiri pé yàtọ̀ nípa lójúdù ẹ̀ yàtọ̀ lójúdù ní ìlú ńkọ́lọ́kọ̀ wa tí ó kọjá ìgbòdò náà omi tó di òun náà fẹ́ẹ̀dà ọlọ́run náà fẹ́ẹ̀dà ọlọ́run kọ́ ẹ̀dẹ̀ ọlọ́run ni tó ń dọ́kítà ni wọ́n bẹ́ẹ̀ tó ọba àrùn olóhùn wálé náà ni wálé olùdí wọn ní ẹ̀ ọ̀rẹ́ ní ìwé mọ́tò lọ ti tààrí lọ lórí o torí ó ti kó gbogbo àwọn ìjọba wà ní ìjọ mo ní ha wo ti wá ní mo ní bí dídí kí ẹ lọ sí ìsàlẹ̀ tó rẹ̀ o ó ní ah, ẹ̀bọ̀ bá wò ó. mo ní sẹ́fà rẹ̀ tó wá síbi ọ̀sùn tí wọ́n ń bẹ ọ̀sùn wípé ọ̀sùn sàánù ó ní àbà oníkìlẹ̀ tó wúra rẹ̀ yìí ọ̀sùn àtàwọn ẹni ọlọ́run. ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ ọmọdé kò pé tó bá jẹ́ pé o bá rẹ̀ ìfẹ́ tó sọ pé jésù sàánù ni jésù gbàdúrà ni bí ọ̀nà ẹ̀ẹ́bọ̀lù ẹ̀lẹ́bọ̀lù ọ̀yà àfáàkẹ́ wá báyìí àti àmẹ́lẹ̀ ẹ̀yíká kálùkùlá lọ láàrin ìgbà jùlọ lóde wa. tó náà ní kí ọmọ bàbá kan irú àwọn àbá àdókò sánú rẹ náà ní wàhálà àwọn ẹ̀rọ bú àwọn nǹkan ní nílùú ìṣe pé a àánú àánú yóò ti máa ṣe ẹ̀rọ nílẹ̀ ló ń pè. ìhà lọ́kọ́ mọ́tà sánú ní kọ́mọ́tà sí olórí kọ́mọ́tà ní kókè ẹ̀ kí ọmọ bá ló kọ́ ní ìjẹ̀dá ni kí ọmọ bàbá kan kí ọmọ pẹ̀lú ẹ̀rọ ni àti ọmọ a ẹ kí ni ẹni tó bu tó lé nípa tó lé nípa tó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ jẹ́gẹ́ ni wọn ò mọ̀ kọ́lá ni ó tún sí òkúta àwọn tó wọ́n lọ́wọ́ tó kọ́lọ́kọ́ sáà ló fún wa o kọ́lọ́kọ́ sáà ti fi òtútù òdodo kọ́lọ́kọ́ sáà náà bí àyẹ̀wò mi náà wà lóṣù parí ọ̀rọ̀ ti sàárè òun náà nìyẹn. bákan náà ló ń lọ́wọ́ sí bá pẹ̀lú ọ̀rọ̀ nípa tó ṣe lágbára nínú tàhílì wípé ìṣeléwọ̀ ìbáraẹ̀kẹ̀lá ẹ̀dùn ìṣèjì kí orúkọ sábúrò rẹ̀ lọ. ẹ̀rí mọ̀tọ́lẹ́ pé oríṣiríṣi àwọn tọ́pìkì tó jẹ́ nǹkan tí ó da tí ó da tí ó da tí ó da lónìí náà náà rí wọn kó tó tẹ́lá yìí. wọ́n ní èèwọ̀ ni kí ẹrú tó sábúrú rẹ̀ lọ́wọ́ ní ayé gọ́ọ̀ ẹrú ẹ̀jẹ̀ di ẹran gbígbé ọ̀rọ̀ lè bá ẹ̀dá ní ìfẹ́ wá kó ẹran ẹ̀kú ẹran rẹ̀ kájí ẹ̀rẹ̀ lọ nípa tó lọ afẹ́ rẹ̀ kájí ẹ̀rẹ̀ ó kò kó àwọn ọmọ rẹ̀ náà fún un. ó kó àwọn ọmọ rẹ̀ ó kó ìyàwó rẹ̀ tó ó kó bọ ó kó ẹ ọ bàbá ọlọ́dúnkọ ó kó ẹ lórí tó wà pa pa ó ti ká wọn tó wọn wà lè ta mí wọn lè lé ọ̀rọ̀ àwọn tó ilé tó wà ní oko ẹrú wà wọn alẹ́ tó wà fọlá mi pé ilé ẹrú yẹn kò gbọdọ̀ sá máa ẹ̀rú tó lọ́wọ́ alẹ́ tó wà fọlá mi pé àyùmọ̀ ábùdé ni àdàpọ̀ èyí yóò tó lè fi nínú ẹrú tó wá ń sá mọ́lúwo rẹ̀ lọ́wọ́ ọ̀kọ́lé bá rẹ̀ ẹ́ ti ní òde nà. Àlẹ́bí sọ̀rọ̀ ọ̀sọ́dọ̀ ní pé ìfọ̀kànbalẹ̀ ọlọ́run tó ti jìnà tó tọ̀. Àdéhùn ọlọ́run tí máa ń ṣojú àwọn ẹrú rẹ̀ ẹ̀yìn ẹ̀ ti yọ ẹ̀kọ́ mẹ́rin. Nítorí pé kí ni ẹni tó rà ó ń rà nítorí kó bàlẹ́ wọn wúlò fóònù rẹ̀ tó bàjẹ́ wàá kù lálẹ́ rẹ̀ yóò ní àwọn kankan tí yóò ṣòkan tí ó lé òkèlè kù lábẹ́ jẹ́ ẹrú. وبعدنا وعن ولي النبي صلى الله عليه وسلم جاءت الدنيا النبي صلى الله عليه وسلم في إذا أبى صلاحك يبقى فهم لله لم تقبل له صلاة ونبرع ẹni gbogbo olùbáńkì ọlọ́run nígbà lọ́yà ní gbogbo ọgbẹ́ pàpà jẹ́kọ̀ọ́ ibi ẹ̀rú yẹn ti di òṣèré náà bí oṣù parí lọ́dọ̀ ẹ̀fà bẹ́ẹ̀ ní bùkátà sí àlàyé ilé ìlọsí torí pé kí ń jẹ́ ìwà lóko ẹrú gan-an sí. àmọ́ tí ẹ̀rọ ti sọ ni pé ẹni tó bá wà ní abẹ́ ọ̀gá rẹ̀ tó ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá kan òfin ọ̀nà ti jàǹbá fún un lórí ìtumọ̀ tí eré náà wà ní pé ẹrú yẹn ti jàǹbá fún un ọ̀gá rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ fẹ́ tó lé ní òkè yẹn náà wọ́n ti dàgbà fún tí wọ́n bá ń jẹ́ ọ̀gá fún kí wọ́n lò pẹ̀lú àmàlà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ẹni tí ìbá ń bá ṣe. àìmọ́ náà wọ́n tẹ́lẹ̀ bá ń ta sí ní ẹ̀ṣàbá ẹ̀sìn ìbílẹ̀ ṣòro wọ́n ní kí n wọlé kí ni ọmọ ẹ̀rọ lè máa ṣùfẹ́ kọ́mọlọ bẹ̀rẹ̀ ètò tí ẹ bá dáná tọ́lá lẹ́sìn ìyàjẹ́ ìyẹn dáná lẹ́sìn ọ wọ́n wá fẹ́ jẹ́ yà kí ọ wá gbé pé ojú ká ló náà bá bẹ̀rẹ̀. tó irú nǹkan báyẹn láàmú pọ̀ ẹni tó bá ń ṣẹ̀ ìyẹn máa ń gbé kí wọ́n jẹ́ yà ni pàtàkì jùlọ tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀dọ̀ ọlọ́run tó a pé ẹ̀ṣẹ̀ ọmọ ènìyàn bá ní gbé a oṣù ìjọba yẹn fún mi ó bú mi tó káàkiri wọn ni a àgbàlagbà ló bú ọ̀yà lọ tó bá lọ́wọ́ bílẹ̀ àmọ́ owó ìjọba tẹ̀ ọ̀daràn ọ̀páyà owó ìjọba tẹ̀ tó ọ̀daràn ọ̀gbìyàn létí ó táyà ní nǹkan àwọn amúlò kẹ́yìn wá dìde pé ẹ̀rọ lè wá ọ̀nà tẹ́sí níbi gbà kalẹ̀ á tó kaba yẹn ọ̀dà o lọ́mọ ní kíkẹ́ ẹ̀rẹ́kẹ̀ kó kó jí ẹ̀ṣẹ̀ rẹ̀ ni. ìdí ẹ̀sìn ti di ni pé á ah, ó dà pé ìdè nǹkan fún ọmọ sí ní yìí ṣe tó tọ́pẹ́ wọ́n rí tí wọ́n rí kámú ní ọ̀ràn ọwọ́ tí ẹ̀rọ sì mọ̀ pé àtúntà ah, tó bá ṣe lóòótọ́ ló yóò sọ àbóyá ah, tó sì máa ń lóòótọ́ ẹ̀fí ká dìde sí irú nǹkan báyìí àmọ́ wọ́n sọ pé àkéwé ah, náà ní fífi kámẹ́rà gbé yìí ó gbàdí ń gún àkẹwàá dìde kí ẹni tó ń sílẹ̀ àgbẹ̀ ìlú kọ́mọ sọ̀rọ̀ so irú àwọn nǹkan yẹn náà ni ìfẹ́ akẹ́kọ̀ọ́ àti ṣe ṣe èyí máa ń ṣìdí láti mọ lóde sí fẹ́ àbòsí. kọ́lá ń wá òǹkà rẹ̀ là tó àkọ́kọ́ ọ̀rọ̀ tí lọ́mọ náà wà lóko gbé wa òun náà ni àyà kọ̀ọ̀kan tọ́wọ́ bá ní àzáni yàtọ̀ wọ̀ záni irú wa ní orí ìṣẹ̀lẹ̀ lóbìnrin àti ilé ìṣẹ̀lẹ̀ lọ́kọ̀ọ̀dẹ̀. wọ́n ti lè lu kúláwá ẹ̀dínlẹ̀ ní atẹ́jẹ́gbà ní ọgọ́rùn-ún búlára yẹn tó àwọn ọmọ kéékèèké tí o ti lọ́kọ àdókò sí níyàwó àwọn aṣèṣìnà àwọn ẹni wá tẹ̀ wọ́n lórí akẹ́kọ̀ọ́ àwọn ọmọ ni àbí ẹbí ẹ̀rí sọ̀rọ̀ lé lórí ni wọ́n kà á má nígbà tí wọ́n lè dènà wọn àdébà tó lóyún ẹni tó lóyún máa ń dá wíyá ló fún un lóyún ẹni yẹn nínú òfin ẹ̀sìn wọ́n dáná lára ọgọ́rùn-ún kan náà ní ẹgbà ọgọ́rùn-ún ọwọ́ ọba ní kódà wà láta kódà kún bí ìmọ̀ ọ̀làtì àkódò kún bí ìmọ̀ ọ̀rọ̀ pẹ̀lú fìdí nìlá ẹ gbọ́dọ̀ dé ká ló ṣe ní o níbi àti ṣe ìdájọ́ ọlọ́mọ ọba yẹn ẹ gbọ́dọ̀ dé ká ló ṣe ní pé á ẹ̀dá kọjá pípẹ́ wọn ayọ́ o yìí pípẹ́ wọn o. إن كنتم تؤمنون بالله واليوم الآخر فأنا ما تؤمنون بالله pẹ̀lú ìgbàgbọ́ sọ́lọ́run àti ọjọ́ tí ó di àpèyà àmà kí é kàn lẹ́gbọ́n fẹ́ sàkómọ rẹ̀ nílé yìí. ìtàkà ń tẹ́lú gbajúmọ̀ táwọn èèyàn máa ń sọ pé ìdùn ìlọrùn ipe ọmọ ọmọrùn kan ipò ṣe ìdènà wà láìsàn yẹn kò rí bẹ́ẹ̀ fẹ́ẹ́ tó tó fi wà láàyè kan. àwọn ẹ̀sẹ̀ kẹ́lẹ́ ti pé ìfẹ́ ìyá àti ni sọ́pàá ti kéde ìparọ́ ọkọ̀ ìdílé ìfẹ́ kalẹ̀ ó ti parọ́ bọ́t nítorí ó tí ẹ bá ti lórí ọ̀kalẹ̀ wà láì ẹ sì rí àwọn tẹ́lifù tó ìrọ̀lẹ́lẹ́ ìrọ̀lẹ́lẹ́ torí pé wọ́n mọ́wó lẹ́yìn ọ̀dẹ́ kọ́ńtọ̀ mọ̀lẹ́lẹ́ gbọ́dọ̀ wá fẹ́ sáàbò sí pàtàkì yíyọ àbò tí ẹ̀sìn ọlọ́run ní kún lọ́wọ́ jálẹ̀ ọlọ́run ní kún lọ́wọ́ jálẹ̀ kò ní wà fáfẹ́ tìmí ni yọ̀ọ̀rẹ́ ò lè wà fáfẹ́. tòun náà ti pé ẹ máa wọ ìtàn rẹ wọ́n ní ọmọ owó lọ lé mú sí tòun ọ̀hánà lọ́wọ́ ọmọ owó lọ lé mú ọtí arífà akọ́kọ́ rẹ̀ gbòòrò lóbìnrin mọ́lẹ̀ ọmọ ọmọ rẹ̀ kọ́ ní àsìkò tí tó ṣe pé ní wọ́n rìn tó nípa tó tutù nígbà yóò wà mọ̀ tí arífà gbẹ̀rẹ̀ wá sí ọ̀gbẹ̀ lóbìnrin mọ́lẹ̀ yóò àkọ́kọ́ lò tí kò pọ̀ rẹ̀ lòdì rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà wọ́n á tún ní pé nígbà tí ó rú wọ́n rú wá ń nà ní ẹ̀bà fáà bàtú wá lọ síbi kíní kan ọmọ yẹn wá kú ọmọ yẹn wá ń bèrè pé ẹkún lórí mu ee irọ́ o gbàtọ́ lọ lọ wọlé tọ́pù olómi mu ó tún àlẹ́ fọ́ lómi tó bá ń ti fèrè àkúnyẹ̀ lọ́wọ́ tí yẹn bá ní ìgbì nǹkan wọ́n fún ẹkún lórí wọ́n fún un bí mo fẹ́ tọ̀ pẹ̀lú tọ̀ mo fẹ́ yàgbẹ́ lọ yàgbẹ́ báyìí tó dé oṣù kan sínú yàrá ìfún so ìgbẹ́ yẹn yà kò lè ní kí ọmọ ìlú bẹ́ẹ̀ ni ọlọ́pàá bá bá ní obìnrin ọ̀dẹ́tọ̀ ń lọ̀dẹ́tọ̀ fúnra bá lọ́rọ̀ ẹ̀ ó bẹ̀rẹ̀ lọ sí táwọn ọ̀dẹ́tọ̀ jù rẹ̀. tó ìbò inú ṣẹ̀rí àtìláàmù gẹ̀ ní ẹwàjù inú ṣẹ̀rí àtìláàmù ní ẹwàjù wọ́n á lé obìnrin lórí àlẹ́ pọ̀ lórí lọ. tó lẹ́yìn náà wọn wá nà ó kú tó wúlé tó na tó na òkú rẹ̀ ní ẹ̀gbà tó kú tó na òkú rẹ̀ náà àbá. bẹ́ẹ̀ tó àwọn ọ̀sán yẹn ló lọ pé ìtàn tí ò rí ẹ̀ ó ti kó wájú wá níbẹ̀ ẹ̀ wá lọ sí ìwò nínú nínú bí àwọn wà ẹ̀jú òkúrò rẹ̀ àti ẹ̀jú òkúrò rẹ̀ àtàwọn àdìsí mò ń dúró wá àwọn àdìsí ọ̀rọ̀ ọ̀pọ̀ rẹ̀ kẹ́kẹ́ tó kó nínú bí àwọn. tòun náà ni pé ẹni ká fọ ọkọ lẹ́nu wa ká fọ ọkọ nínú ọ̀sán káàmù kan ìdíná ọ̀dà ìdíná ọ̀dà tòun Islam àṣírí ń bẹ nínú orúkọ ìpè táwọn ti ń lo àwọn èèyàn jìnnà áì àwọn ọmọ ti bàtà di ọdún wa ti dìnnà àti ọdún wa mojú àbí àwọn ìjàrá ìdí àwọn ìdílé ẹ̀yìn àwọn bíi gbogbo ọwọ́ àdàbídò ọwọ́ àdàbídò bíi wáwá tó ń bọ́ mi tó ọ̀la ẹ̀ka tó dọ̀bí ìbọn wa bà tó gbìyànjú ẹ má lè pé àmì ń ṣe wá ibi ẹ̀jẹ̀ ká lọ kọ́lá wọn fi wá ẹ̀jẹ̀ ṣe àgbára ọ̀gbọ́n kan ipa tó nílẹ̀ pọ̀ mí ẹ̀jẹ̀ ká lọ tó wà lọ tó dojú àrẹ̀ lẹ́sẹ̀ náà kójú tì wá kójú tì wá tó eléyìí èsì ọlọ́mọ bá wí ibi tí bọ́ọ̀mù náà mú àwùjọ ló lè ṣe wà láta odò kó bí ìná wà pàtó ìdílé láti fi ìdájọ́ ọlọ́pàá bá rìn rẹ̀ fún wa. tọ́ àdéhùn yìí máa ń lọ ẹ̀rọ amú wa á tún ṣàlàyé ẹ̀rọ àìníyàn àwọn ọlọ́gbà ṣìlẹ̀kẹ̀ wa. wọ́n ní ẹ̀nà kùrẹ́ṣẹ̀ ní àhámà òun nípa àwọn ẹ̀ràn kùrẹ́ṣẹ̀ àhámà òun ṣáàlù náà ẹ̀sìn ẹ̀nà gòmìnà ọ̀rọ̀ obìnrin kan tó jẹ́ ìrànà gòmìnà ọ̀rọ̀ rẹ̀ bá àwọn ẹlójẹ́ alẹ́ ìran àwọn ìran ńláńlá ní nínú ìlú wọn lè jalè lọ́mọbìnrin yẹn nítorí wá gbé nǹkan yẹn tó lèdè robo ẹrú ìdènà torí kéde gbogbo nǹkan náà lọ́nà gbé yẹn lọ́wọ́ tí yẹn bá jalè o tó àwọn ìwà dúkà mẹ́fẹ́ tí yẹn bá wù sí fún ọkàn ẹni tó bá jẹ́ lọ kọ́ di àbájájọ́ kọ́ ìwọ pé ẹkùn lẹ́gbàá lẹ́ka àbí ẹkùn ní ẹgbàá lẹ́wà òun ní kékeré yẹn kò àgbìrì náà kò ní ní kò sí ìdájọ́ kan pàtó fún ẹ adájọ́ lọ́tọ̀ òwúrọ̀ àtọ̀dọ̀ ara rẹ̀ bí ìjọba ètò bẹ́ẹ̀ sí ẹ bá gbé nǹkan fún yára ìta rẹ tó dé one thousand naira pé irú àsìkò yìí one thousand naira kò tó sọ lè fi ní pé ẹbí lọ́wọ́ ní sábà ti ń lo òfin ẹ̀sẹ̀ òkèèrè kan lọ́jọ́ rántí ẹni tó bá ti dì lọ́tà fún lẹ́ẹ̀kan ní kí bàbá yóò wá ti ọmọ rẹ̀ mọ́lẹ̀ o yóò ní ìnà ní ẹgbàá hundred rọ̀ o bàbá ò lè ṣe bẹ́ẹ̀ o àbí kí ni gbogbo ara lé wọn ní ádìmọ́lẹ̀ ánìyàn ẹgbẹ́ ọgọ́rùn-ún fún òun lè torí ẹ̀wọ̀ àmọ́ wọ́n lè ṣe tààdí ìbò fún un bàbá lè já ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ kó bá wí pé wọ́n lé dídí náà kó sì mẹ́rin yẹn ká àmọ́ kò lọ ní pé ọgọ́rùn-ún yẹn yẹn náà ìjọba tó bá jẹ́ ìjọba ẹ̀sìn òun ni wọ́n lọ lè parí lọ́wọ́ nítorí ẹ̀ ni wọ́n ti mú ẹni tí ó ṣẹ̀ tó dín owó gbé wọ́n bu lọ́dọ̀ nípasẹ̀ ọ̀fẹ́lá tó yẹ bá di dé rúbò èdè náà kí ló rúbò èdè náà lásìkò yìí di seventy thousand naira tí a bá ti ní seventy thousand naira tó yẹ bá tó bẹ́ẹ̀ tó seventeen seventeen one seven tó bá tó bẹ́ẹ̀ thousand tó tó bẹ́ẹ̀ kó bì lọ àwọn gbogbo ó ti bá dín tí o bá tó yẹ yẹn àbí wọ́n gbádùn nǹkan tó gbé kò tó nǹkan tòun ní gbé ní ọwọ́ adájọ́pẹ̀lẹ̀ ní ẹ̀rọ ní ṣe ìjọba ìfò kò ní jẹ́ ìgbé ní ọwọ́ tọ́ ìgbà tí ó bẹ̀rẹ̀ yẹn dá lọ́rọ̀ yìí kí ni wọ́n kàn án lẹ́bi rẹ̀ láti á adájọ́ yóò yóò yóò yóò kó wa bá lọ lẹ́bi wa àkọọ́lù wọn ni mo ní kẹ́lí mo fi yára sùn lọ wọ̀ sùn lọ wọ̀ kálí ó bá lẹ́bi sọ̀rọ̀ tí wọ́n wá gba obìnrin yìí فقالوا الرابعة ومن يجتمع عليه وكنت لطلعت لطلوعه إلا أسامة بن زيد أسامة بن زيد حب رسول الله فجي وريح النبي صلى الله عليه وسلم يبقى النبي كان رجاء قلوا له كان النبي صلى الله عليه وسلم أسامة بن زيد النبي كان رجاء نعم وقلنا له الرباط النبي صلى الله عليه وسلم يريد مطيعة النبي كان يمين فكلمه أسامة أسامة قال له النبي وبعد مطيعة والنبي صلى الله عليه وسلم في أراد النبي وشنتي وشنتو نسمع ما تني من بعض الملاذ لأنه جاء أتلو عن أربعة فاين فقال رسول الله صلى الله عليه وسلم وقالوا في أتشفع في حد من حدود الله شيء ọmọ ní kárọ̀dì òfin ọlọ́run ọfẹ́ máa ti tẹ̀ níbi òfin kan lu àwọn òfin ọlọ́run wọ ọ̀fẹ́ ká lu ọ̀fẹ́ ká lófin ọlọ́run lò kí ló pẹ̀lẹ́ lẹ́yìn máa ṣe eléyìí tó máa kàn ànẹ́bí bá dìde fàkítàtọ̀gà ànẹ́bí bá bẹ̀rẹ̀ sí ní bá ìyàn sọ̀rọ̀ ànẹ́bí ní ìnáná àhàlẹ́kẹ́lẹ́ rí ní kọ́bìlẹ́kùn ànẹ́bí ní tó ga ilé àwọn kan lóyún tó ti ṣáájú ní àwọn ìjọ tó ti kọjá lọ́dún tó kó ìparun bá wọn. ànáwó gánú ìyá sára kan sí ìmùsùlẹ̀ onígbé tí àwọn èèyàn gidi ọmọ adé yìí tó bá jalè nínú wọn sára fún ìwé òfìsí kalẹ̀ ó gbélé wọn lọ́dún gbà kalẹ̀. àmọ́ wọ́n yí da sára kan sí ìmùsùlẹ̀ àwọn táwọn tí wọ́n pàtàkì yìí tó dín yẹn yẹpẹrẹ táwọn bá ṣe nǹkan tó jẹ́ nǹkan bí wọ́n jalè àkọ́mú àyè àti ìyàjẹ àwọn ènìyàn ó tó ìyà ló fún wọn ẹni tó wọ́n tó gbé wọn lọ́wọ́ àlejò wa ẹ̀yìn mo mọ̀ àlejò mo fi ọba tó dáa lébúra. لو أن فاطمة بنت محمد سرقت أو سرقت لقطعت يدها. سؤال كيف فاطمة وما هي كان والله ما جالس wàhálà tó pé bá fún lọ́wọ́ jáde á ní kiri ọmọ wọn ìtumọ̀ rẹ̀ níta ní ìsọ̀gbọ́n sọ́dà ń bẹ níbi tó fi ń fi òfin ọlọ́run bá ti jẹ kéré èyí ṣe tí ó rẹ̀ ń fi àmì sí tó alẹ́ ní ní kó yọ tó ká fún mọ̀lẹ́gbẹ́ ọlọ́wà torí nǹkan báyìí ń di ọwọ́ rẹ̀ yẹn pé ọ̀rọ̀ pé wà ní pé gbà kalẹ̀ ẹ̀ ní rẹ̀ yí gbà kalẹ̀ wọ̀ tó ó jẹ́ kó yé pé gbogbo tí wọ́n ń jẹ́ òfin ọlọ́run ọba ìyẹn ṣẹ̀ ẹ̀jẹ̀ kó jí ẹ̀ṣẹ̀ rẹ̀ tó wọ́n ti di tó wọn lò lè gbà kalẹ̀ torí náà ni àwọn tó máa ń délé àwọn wáyà àwọn wáyà rẹ̀ kan tọ́ra ẹ̀ẹ́dẹ́ bá ti mọ̀ pé ó ta burú wọ́n ló fẹ́ gbà yín lọ́yà gbogbo ara wọn kò fẹ́ gbà yín lọ́yà lọ́wọ́ tó jẹ́ ọkùnrin kó wò lè lọ́wọ́ wọ́n lè kó ju wọ́n tó bá tó bá lọ tó bá lọ. àwọn pé olè lòun sọ ní ìrìnlẹ̀ ní olè sọ̀rọ̀ bẹ́ẹ̀ àmì lọ́wọ́ jẹ́ wọ́n kó jalè lóòótọ́ nígbà jẹ́ wọ́n fún adájọ́ nígbà jalè ní kẹ́mi ọ̀gbọ̀n lọ́gbà nígbà ọ̀tọ́lọ́wọ̀ ọ̀gbà fúra lè pè yíò. àmọ́ pé ní ẹ̀rọ wọ́n tó ti jọ́ fún wa náà máa bá ti dáàbò bọ́ ọ̀gbọ́n aburúkọ máa fọ́n ká tó máa pọ̀ lórí ẹ̀rí torí àwọn olóògùn ní kọ̀ọ̀kan balẹ̀ pé a lọ bá ṣe rèé bá ṣe tẹ̀ tó àlà. òkè wọn yẹ ṣe lédè àgbàwá mi onígbà tí wọ́n wá sí òsán wá tọ̀ ẹ̀ fún àlẹ́sọ̀ báwọn rẹ̀ sọ́lẹ̀ pàtàlá wọn àwájú ọ̀rọ̀ tó lè rí àlẹ́sọ̀ báwọn rẹ̀ sọ́lẹ̀ olójú àlẹ́bí yìí padà ojú rẹ̀ tán tí ó fi lè من وطلعت تشبه في حد من حدود الله كده مرتبة كما سياق وفيولو كما اللون في عطلته قال أسامة أسامة استغفر لي يا أنت كده يقول أنا نبي لا قبان بلون قبرين إنه كل مرة يجي يقولوني لو ما صار أسيرين يعني صار ما تريكي أو ما شخصي أنت كده صار أسيرين أكيد في أكيد الموضوع وشيدا كل مسلم يريد والذين أمروا بتلك المرأة عليه ذلك علمه بالنواء فقطعت يدها فلا الدنيا هنا إليه هو الشيء في وجهتي يوم شيء وربا تو أما تو أجيب في البيت تو أنتو تسابق تقولي أقول تو بقول بيه أما قارنا كيف تجيبها وما يوم ما تفعله lóògùn ọ̀rọ̀ máa ń ṣe wọ́n lọ sí iye kó ní wàhálà yìí ah, tó ní òkú nǹkan tí kòkòrò tẹ̀ àti tí ọ̀pọ̀ ètò ìfowó papọ̀ náà ni wọ́n á ti di à lóògùn ọ̀rọ̀ méjì lọ kátà kékeré ìdúró kòkòrò tẹ̀. náà báwo náà èyí á ní sàdọ́wù ti ìkọ̀rí ìdènà tó wọ́n ti lọ́ọ́ bí wọ́n ti fẹ́ kọ́ wa òun náà ló ní í pẹ̀lú ọ̀rọ̀ bí ẹ ti máa ń lò pẹ̀lú àwùjọ tí èyí ló máa ti bàjẹ́ ní àwùjọ òun náà ni pé àlẹ́bí ni akọ̀ ánìkàdánwó ti fi sọ̀rọ̀ ìnà kí ẹ máa yàgbẹ́ kí táwọn èèyàn ń rìn wọ́n rí lè ní àti bí wọ́n máa ti ń ṣe bòógì wọ́n máa ti ń ṣe fàájì wọ́n máa wá lè náà àti bí tí àwọn ẹ̀rọ ti máa lọ sí ń pọ́n ni. wọ́n náà rí àti tó jọ bẹ́ẹ̀ ìsáàlù yẹn máa ń jòkó kí wọ́n máa lè yàgbé sílẹ̀ lórí ọmọ páìpù kan ni ìjọba ń darí bọ̀ wá ọwọ́ á tó ọwọ́ á yàgbé yẹn máa ń jòkó sí pé ọba ti dí láwọn owó jòkó sílẹ̀ tuntun wọn wá pépè lé ọlọ́run ọlọ́run ọba ti dí nígbà tó bá rí tó wọn pépè àlẹ́bí ni kò dáa ìrọ̀lẹ́ jìnnà tí wọ́n ẹni ní ìwò ni ó ti wọ́n ilẹ̀ wọn lè dá sí ojú kọ́tò pátá ẹnìyàn àti ọmọ ṣe ojú àwọn kan báyẹn kò Amẹ́ríkà ọmọ ọlọ́wọ́ afẹ́rẹ́ kí wọ́n lẹ̀ nílẹ̀ yóò fi dúró lẹ́nu mú fún ilé yìí. Olúwa ní gbogbo ẹ̀fọ́ máa ń fara ní àwọn olùgbàgbọ́ òdodo. Ara ìfara nílẹ̀ ní kí ilé ìfara máa ń jòkó. Ọmọ lè da ìjọ̀kú sílẹ̀. Kò dáa. Ìyàgbé yìí ni má ìgbẹ́ tó máa ń ní olùgbàgbọ́ lára tó ṣe tó kiri pé ló sì dìsáàpù ìnira yẹn pẹ̀lú ìgbà mi náà ìyẹn lè jẹ́ aláfọwọ́fà ẹ̀rí aláfọwọ́fà yẹn ti àfọwọ́fà àwọn wa wúwa ojútọ̀ olófà olófà àwọn ẹni tí pé ó jẹ́ lẹ́sìn ọlọ́run ìyẹn wá ń kó bá lórí sọ kọ burúkú àbí ṣe tó kò wà bẹ́ẹ̀ ìṣòro eléyìí àbúrò àlà ìlú tó wáyé náà káwọn èèyàn máa ń ṣe èèyàn máa ń ṣe. kọ́lẹ̀ tó ní ìtàn èèyàn ṣe kọ́lọ́kọ́ dá kan ní wá lórí ìdá ọmọdé lọ ṣùgbọ́n wá ní pé ẹ wàá dúró ìjọba bá ṣe èyí lẹ́wàá ní bí ọkọ rẹ̀ lọ pé ládùn pé kò ní lò jáàbù lálá kò ní bojú.

so wọ́n ṣe lórí àwọn tí ń bó àwọn tí ń bóra kalẹ̀ níjọ́ ìyàwó sọ̀rọ̀ lé wọ wọ́n wọ aṣọ tí gbogbo ara wọn lẹ́nu rí ó bu oríṣiríṣi nǹkan tí nǹkan tí gbogbo ojú wọn fún àríwí ayá wọn làwọn ti lè kọ̀ tó láwọn eléyìí wọn kọ́ àti òtún wọn gbà pé àwọn ah, ah, ojú rẹ̀ ti rí sàràkà èyí ilé ìyàwó nìyí. torí lọ́kàn rẹ̀ tó bá gba owó gbà náà ni owó tó gbà náà nìyẹn bẹ́ẹ̀ méjì nílò ní jẹ́ nílò ní jẹ́ ẹ̀wọ́ àti àǹtí àwùjọ àǹtí òkú tó tí àǹtí àwùjọ àǹtí bèbí náà wá dáa àbíkí aya náà wá sí ìyàwó yìí kìí ṣe tó bá òfin lò tó ní kí yorùbá ibi kí àwọn ọ̀dọ́ máa ń jòkó sí àwọn ẹ̀mọ́ ń jòkó sí kẹwà rẹ̀ ń da àǹtí ọ̀dà sílẹ̀ olúwarí ọ̀pọ̀lẹ̀ sáàmùlẹ̀ ogun sẹ́lẹ̀ wọ̀ ìdúrẹ́lì òbí ẹ̀sìn yẹn ti ṣe ẹ̀fẹ́ lálá tó lágbára tó fojú hàn. àbúrò ẹ̀sọ̀rọ̀ ní ọmọ àìwò láàrin ìsọ̀mọ́ ọ̀pọ̀lọ̀ tó wáyé pé ìtọ́kùlà ẹ̀rìn níbi ẹ̀bẹ̀rù àwọn àìlejì àwọn àìlejì ìbẹ̀rù máa ń ṣẹ́ ìpèlè yàn ní kó wọn sọpọ́lọ̀ wọn jẹ àlùbáríkà yàn àbí kò ní dáa kó ní tó ṣe ìtọ́ báyìí àmẹ́rin ẹ̀sìn táwọn àti méjì ìgbìyà o kí àìní èdè ẹ̀kọ́ lúwọ́ mẹ́la ẹ̀rẹ̀ ìwé kí làwọn àìní ìgbìyà máa ké pẹ̀lú ẹ̀ àmẹ́rin aláàbí ẹ̀ta kọ́lá nítorí kìnnà ẹ̀ kálá àwọn yẹn níta àwọn ké pẹ̀lú táwọn máa ké pẹ̀lú ẹ̀ tẹ̀lé ìgbìmọ̀ níta wọn ké pẹ̀lú ẹ̀ wọ́n ní aláàbí ẹ̀ta kọ́lá nítorí kìnnà ẹ̀ tó máa lọ ní yàgbẹ́ sí táwọn yẹn máa ń rìn àwọn fíìsì ní àti ìgbòkú tó máa ń jòkó sí ẹwọ́ bá ti sá pọ̀ ní àríwá yìí kẹ́ẹ̀kọ́ wọn ti ní lórí tó kọ́ máa darí àtúnbọ̀ kọ́ ayé àgbẹ̀dá bóyá àwọn ètò táwọn èèyàn ń tẹ́lẹ̀ pẹ̀lú ìwà abu rẹ̀ tó ń wù tó náà ní ẹgbẹ́ lọ bẹ̀rù ọlọ́run gbogbo tó bá mọ kàkà ni wọ́n ṣe pèlè yàn lèmi àgbé dúkìá dúkìá gbé lèmi àgbé rẹ̀ yẹra lèmi àgbé adìẹ aláṣẹ tẹ́lẹ̀ lẹ́nu yẹra adìẹ rẹ̀ tó akọ́jẹ́ bá wù ọ́ sí ìzòlè yẹra ohun tó kọ́ pàǹkẹ́ yẹ ṣe fẹ́ni tí wọ́n ń ṣe wàhálà látijọ́ yìí yóò fún adìẹ rẹ̀ lóúnjẹ pẹ̀lú pé tí wọ́n bá ń ṣe ìpèlè ìlú ẹni yẹn wọ́n lẹ́dí wọ́n lẹ́dí náà ní gbégbé ayé ẹ̀rọ yóò fi tò torí nǹkan ní nǹkan ló ti kú pọ́ wọn àti ẹ̀ tó bẹ́ẹ̀ ni ẹni ń ṣe ìpèlè ọ̀lẹ́sọ̀ lọ́wọ́ sọ́nà ọ̀fẹ́ kí wọ́n bẹ́ẹ̀ lè pè aláàbẹ̀ kí wọ́n bẹ́ẹ̀ lè pè tó kí wọ́n jìnà sí ètò pàtàkì ló jẹ́ pẹ́ni tó ń ṣe nǹkan fún yẹn tọ́lọ́ bá bá ń bínú بطور موشات عن الطوار باب النهي عن البول ونهي في الماء الراقي الإمام النووي بني وجع في عمر تصدي ومي توجه ومي تدارجون ومي تاني ومي جوي ومي تاني بيع ومي كيوجي ومي بيع الأسواع àbí omi tí adágún wọn ń lò tí wọn wá lè tọ̀ síbẹ̀ ọ̀rẹ́ جابر بن عبد الله رضي الله عنه رفع حديثه واحد لأن رسول الله صلى الله عليه وسلم لم يجدها حقا أن يبالى في الماء الراقي في مصر في الدنيا له يعني في كل شيء هو يروى عليه هو عبد يروى عليه هو عبد وهو هذا موانته في ذلك يقول كذلك في شيء تسليم وزع دي أعمال صلى الله عليه وسلم oríṣiríṣi ẹ̀kọ́ ilé náà ẹ̀kọ́ tí ó tún kàn nínú báwo inú síra rẹ̀ àwọn sọ ẹ̀ṣẹ̀ òun náà ni kékeré bá ní àwọn ọmọ bóòlù yẹn ṣe máa ń lò pẹ̀lú wa ìyẹn ní àwọn ọmọ òun náà ni kàrọ́ ẹ̀ ti tẹ̀kùn dé ìlúwalẹ̀ تبديل الوالد ببعض أولاده ẹni pé akọ kí òbí kó máa gbé ọlá fún ọmọ kan àdáfáàbí lórí ọmọ kan fìlẹ̀ lẹ́gbà kọ́lá ìgbà tó wá fẹ́ bọ̀ wọn ní nǹkan kódà kí òbí máa ti hàn síta tó mo nífẹ̀ẹ́ ọmọ kan jù kan lọ kódà tó ọmọ kan lè máa ṣe dáadáa kí kan máa ṣe tí ò dáa irú yẹn máa kọ́ sí kí ìrètí kọ́ mọ̀ pé á ah, ìfẹ́ nǹkan tó ń tẹ̀lé yìí àmọ́ kì í fi kọ́ ọmọdé kó rí pé o kó ìlera rẹ̀ tó àdúgbò tẹ̀ wá jẹ́ pé ọ̀wọ́ àmọ́ wá ṣe ìṣe tí ó fi mọ̀ pé mo kó ìlera rẹ̀ tó ṣe rí òbí tó wá fẹ́ bu kí nìyí ọ̀la ọ̀rọ̀ ńláńlá ni o ọ̀rọ̀ ńláńlá òbí tó wá fẹ́ bu ọmọ kan ní ìkan ọbẹ̀ kò ní nǹkan bóyá alákòjú rẹ̀ ṣe ó ní ọ̀sán lákòjú rẹ̀ wọn fẹ́ fún ọmọ kan pé éèfù lágbájá náà wọn máa ní. tó nítorí wọn lè fẹ́ fún ọmọ kan nínú wọn gbogbo àwọn yòókù náà lọ́gbọ̀dọ̀ fún gbogbo wọn. kò dáa kí ni owó fi ẹ̀bùn kí ni ó bọ̀ nìkan orí ọ̀fẹ́ náà kan lọ́wọ́ ká nítorí ẹni mú ọmọ nìkan nù wọn àfikọ́ ya náà yòókù náà ọ̀rọ̀ gbogbo wọn láwọn ọmọ rẹ̀ tó ní tó tó bá ti rẹ́ wọn kò ti tàbùkì tàbùkì. sàwùsí pé àwọn ọmọ ọdún lórí pẹ̀lú ògbó ọlọ́pàá tí yìí wọ́n náà ti yẹn náà ń bọ̀ ti ń bọ̀ wá ká lè náà báwọn tó ipá ẹ̀ka mo mo mo tó jẹ́ pé ni wọn ni wọn kí wọ́n kọ́ wọn nílé ẹ̀kọ́ kìí ṣe dandan ní kí nǹkan yìí ó ti déédéé bí alápèjúwe ilé ìwé eré yìí òun lọ sílé ìwé ìrẹsì lọ́wọ́ òun lọ ní ibi thirty thousand ní owó school tọ eléyìí owó àti primary school òun lọ ní ibi twelve thousand kọ́ wọn ní fẹ́ẹ́rí ti primary school yìí twelve thousand ti ń dà àti wọ́n tó wọ ìrẹsì twelve thousand náà nífẹ̀ẹ́ yìí méjì oríṣi ìrẹsì àbùjí ọ̀ ah, ọ̀ mọ̀ká tó ń ṣe lọ tòótọ́ ní kò ní kó fẹ́ ṣe pé ilé ẹ̀ fọ́ọ̀rọ̀ ní ìbílẹ̀ kọ́ ní ọlọ́kàn fún wọn lẹ́kọ̀ọ́ nítorí àwọn ọmọ tí ẹ̀kọ́ yẹn kò lè yàtọ̀ síra wọn. tó lápẹjú eléyìí ní ọbẹ̀ ra tó fún ọ̀pá mẹ́rin ní tiẹ̀ ọlọ́ra tó tó léyìí ọ̀pá méjì lè wọ́n ní á ìyẹn ní káàbù sí o ìyẹn ra tó ọ̀pá méjì fẹ́ ìmọ̀ ní ìjìnlẹ̀ ní ibi tí wọ́n bá ti rí tiẹ̀ wọn náà àti ìgbà tí wọ́n ra tó ọ̀pá mẹ́rin tẹ́lẹ̀ yìí eléyìí tó ń lọ́ọ̀rọ̀ ọ̀pá méjì yìí ìyẹn ra mẹ́rin fóun náà nígbà wà lóko fi ṣe ìlú ìyẹn kan tó a sọ wọn àfáà méjèèjì ní tí ó ṣe déédéé ẹran tí wọ́n lò náà lọ́ra fún wa. tó eléyìí nìkan tí a gbọ́dọ̀ mọ̀ Islam Nu'man ibn Bashir radiyallahu anhuma ó ní anna àbáwò bàbá Nu'man هو بعد النبي صلى الله عليه وسلم فقال واني إني نحلت ابني هذا غلاما كان لي onye ọ ọmọ yìí mo bò lẹ́bùn ọmọ mi ti ní mo bò lẹ́bùn fàkọ́dà rọ́sùn lọ ya ọ̀sán àlejò wa sọ báyìí pé àkúlò wálé àdíkà nà ṣẹ́rìtà àlejò sọ̀rọ̀ ọ̀sán lọ. ẹ̀wọ̀n tí Islam ẹ̀mí mẹ́rin ló fàjà wọn ó jẹ́ pàṣẹ kiri náà ti bẹ̀rẹ̀ jà torí pé kí ni ẹni tó ń fìfẹ́ hàn kọ́nà lọ ní òbí mi yóò yà láì ní ìfura títí pé àwọn ọmọ gbọ́mọ̀ pé bàbá wa fẹ́ràn lágbájá ló kọ́ báyọ̀ dáa tó kọ́nà kó rí nǹkan kan tó fi fẹ́ràn rẹ̀ ọgbọ́dọ̀ gbé yọ bóyá jọ ni bóyá jọ ìyá rẹ̀ ìyá rẹ̀ tó fẹ́ràn ni bóyá jọ bàbá rẹ̀ tó ọ láìkì ló mọ àwọn òwúrọ̀ rẹ̀ pé àwọn ìjọ ọ̀nà ìjọ lárí nǹkan tó mọ àwọn ọmọ afẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ náà ìyá náà kan nínú àwọn ọmọ rẹ̀ kó wá gbé lójú kò fi hàn. tòbá mi irú kan báyìí máa ń bí ìfẹ́ sínú ọkàn òbí lọ́mọ yìí àbóyá kankan kọ́nà ńgbà mí bọ́mọ bá ti nílà ká ńgbà mí ọmọdé kò fi fẹ́ràn láti àwọn ó ló ń gbọ́ ọmọ yìí nìkan ọmọ yìí mo bọ́ ní ẹ̀bùn òun á fi ànẹ́bí òun á sọ fún ànẹ́bí nìkan ànẹ́bí bá sọ fún pé ìwọ oṣù nǹkan tó dáa nìkan ànẹ́bí jẹ́rìí sí i ànẹ́bí ni àkúlò wàhálà dìgbà nà ṣẹ́ńtà tí gbogbo ọmọ rẹ̀ ló bọ̀ lẹ́rù báyìí nítorí àhàlà irú ẹ̀bùn yìí gangan bí kó bí wá ní ìgbóni mọ̀gá ọmọ yìí ló ọ̀rẹ́lá onílára ọmọ ilé kan ní gbogbo kí n fa àwọn olóko rẹ̀ anẹ́sọ̀ ọmọ tọ́lá mi fi fa rẹ̀ jẹ́ kó yá gbà nǹkan tó kó yẹn padà já padà lọ́wọ́ rẹ̀ wọ́n fi ìwọ́ ẹ̀ sí níbi àgbà wá mi ní fàkọ́lá rọ̀tún lọ anẹ́sọ̀ sọ pé àfà ẹsẹ̀ àhárá bí wọ́n láti kà kú lè hím tí gbogbo àwọn ọmọ ẹni fún ìkàrà yìí kọ́lá náà onílára anẹ́bí ni ìtẹ́kọ̀ọ́ واعدلوا في أولادكم إما تدور والد يوم تأتي فرجع أبي نومان بلغ الباقين يقالوني فرد تلك الصدقة بلغ الشريف على فرد تلك الصدقة أتبع غضوب من أتبع قرالوني يعني بعض الصحابة يقولون ينتهى ما تما إذا طلعت المولى النبي صلى الله عليه وسلم غير وشكلت ما شلت كثيرا يعني tó òbí tí wàá fi ń ṣerú nǹkan báyẹn kó má ṣerú rẹ̀ náà èyí tó bá ti rọ̀ láti gbà padà gan kí wọ́n gbà padà lọ́wọ́ rẹ̀ tòbí àwọn ọmọ kìlọ̀ ti borí kíní kan tó dáàbò tí ó kó gbogbo àwọn yòókù náà léde nǹkan yẹn àyòkù lè gbà kú lọ́wọ́ rẹ̀ tó náà nìyẹn fi ní jẹ̀bi ọlọ́run ọba látara fún yẹn tó ń ṣe dáadáa sí ọmọ tí yẹn bí ọ̀pẹ̀ wáyà kẹ̀ níbi àbọ̀wá mi ní alẹ́ sọ̀rọ̀ ọ̀pẹ̀ àlàkà wàlà tó ń ṣe wà hàdà tó tún lọ́mọ ní ìní tó yàtọ̀ sí eléyìí nùcìmọ́nù yìí kọ́ọ̀lù náà oníbẹ̀ ni mo láwọn ọmọ mi kó lẹ́gbọ̀n ọlábùrò kọ́ọ̀lù àtẹ́bí ní àkólò hóńwà hábdàlà wúmi fìlà tí gbogbo ológun ní gbẹ̀bùn yìí àkọ́ọ̀lù náà ń rárá kọ́ọ̀lù àtẹ́bí ní wàlá tó ṣe é ní ibẹ̀ àtẹ́bí ní wọ́n fi ní jẹ́rìí lọ́wọ́ فإن لا أشهد على جول من يجري يابوسي مطلب كابوسي بايما ولا كابوسي بايما يتوبي إليه وفي رواية من جابوامي إنه لا تشهدني على جول ما ذيك ما شريتين كابوسي ما قلت لما فهمه كان يكتوني فهمه كان صلى الله عليه وسلم وفي رواية النبي من أنا بني أشأل على هذا غير أنا بني ولو ليه قالوا لي شيء ما بيقولوا في هذا غلط بنوع ثم قال نجواني أيسرك أن يكون إليك في البر سواء سواء قال الله anabi ni tó wù ọ kọjá pa àwọn yìí gbogbo ọlọ́dẹ kan wọ́n ti dáadáa sí ọ ọ̀gá kí kan wọ́n ya pàpà ńlá jùmọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ fi ń kí ọ pé ní ọmọ sànù rẹ̀ bẹ́ẹ̀ fi ń sànù rẹ̀ pé ní ọmọ kí bàbá bàbá gidi ní mọ̀ wáyé tó wọ bẹ́ẹ̀ tó kí bàbá bàbá dáadáa ní mọ̀ wáyé tó wọ bẹ́ẹ̀ ìjọba wa tó kú tó kẹ́rì bàbá rẹ ló kú tó wọ bẹ́ẹ̀ kọ́n ọmọ yẹn ní bàlà àbàbá ìwọ̀nba ṣùgbọ́n ló pé bàlà bẹ́ẹ̀ ni ó wù mí o kí gbogbo àwọn ọmọdé tó máa pàtàkì mi ànábì ni kọ́n ànábì ni fẹ́lẹ̀ gidan àwọn ọmọ yẹn ní bẹ́ẹ̀ fún ọgbà tó kó kan ní kàtó ní kó kan tó fẹ́ràn kan ò ní fẹ́ràn kan tó ti dára fún àní kí wọ́n kún ṣe tí ò tà káwọn kan ṣe ọ́ kí lè ṣe ọ́ lè ṣe ọba wílọ́tọ̀ tí ó ṣẹ ní ṣe mọ́ balẹ̀ ní ìjà ìlú láti lọ́wọ́ ìfẹ́ rẹ̀ kó àtúnṣe tó lù lọ́wọ́ àdúgbò lù àmọ́ nǹkan tó máa fún ẹ̀ nìkan ọgbọ̀dọ̀ fóun náà ọgbọ̀dọ̀ fóun náà tó eléyìí ni àwọn ẹ̀kọ́ tí ẹ̀lẹ́mẹ́rin náà yà lẹ́yìn rọ́ọ̀kì tí wọ́n kọ́ wa nínú síra ìwà ọ̀pọ̀ ṣe àbẹ̀lówà tí ó ṣe àánú rẹ̀ fún wa tí ó ti ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn fún wa ìwà rẹ̀ tó ṣáà ń sọ wọ ọmọ òṣù أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. هذه الأخرى بإذن الله تعالى تبارك اليوم عشان كل سنة السلام عليكم ورحمة الله وبركاته. nǹkan sọ̀rọ̀ fún ẹ. ilé òdi ọ̀la ilé àwọn ẹ ilé ìṣẹ̀lẹ̀ ọ̀la àdókòtò nípa. ẹ̀rọ máa lọ́la ṣe. ìṣòro kan ní ìṣòro tó ṣe àìsàn. عليكم السلام هي ريكورد تعمل ريكورد kí ni ṣọ́ọ̀bù tara tó gbà wọ́n tó pàtàkọ́ra sọ fáwọn ikọ̀ wọn ní kámọ́ọ̀mù lè gbà. ẹ̀jọ̀ inú mọ́ṣáláṣí la máa kó sí o inú mọ́ṣáláṣí inú mọ́ṣáláṣí. tí wọ́n ní pé kámọ́ọ̀mù lè gbà pé kámọ́ọ̀mù ìṣúbà ní ojú yìí náà tí ó jẹ́ pé kí inú ilé òkú wá sí kí ọ fáwọn ẹni ju ká máa lo ìgbáyà yẹn lọ kí wọ́n á ju kú. Tóbi báwọn ìlú náà ní ju